dédé wòye gbogbo èyí olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣíríṣe dáadáa ni mo bá yín mo notice pé àwa African pàápàá àwa African pàápàá àwa dúdú Yorùbá dúdú generally ta wá láti Naija a kì í ṣe risk assessment and we don't think about safety gbogbo nǹkan tá a bá ń ṣe because a ti jẹ́ kí Ọlọ́run church kó take our sense of reasoning a kì í lo kínní dáadáa as much as a man ń fẹ́ kọ́ lọ́run wa and at times tí nǹkan bá a man ń blame stupidity wa pé alone, like Omo, mọ̀ wípé wọ́n Omo, bomo bomo, gbọ́mọgbọ́mọ yon èèyàn olè ń jà lóru wọ́n ń eh, Boko Haram ó ń church ó wá dìde ó ló fẹ́ lọ gbàdúrà òun lọ sí ìṣòro ní time to mo pé ó risky fun tọ́n bá wọnú church tọ́n bá pa ẹ́ síbẹ̀ àbọ̀ wọnú church wọ́n gbé ẹ sí tó kọ́ lọ́run you die ó kú out of your own stupidity ní foolishness ni kò kan lọ́run because ọlọ́run ti fún ẹ lọ́pọlọ pé kò lo brain ẹ ẹ má máa dán ọlọ́run wò we ẹ jẹ́ ká máa ṣe risk assessment wa fire ó ní the three elements to escalate which is oxygen fuel and heat when you break when you take away oxygen you're smothering the fire when you take away it you're cooling the fire you take away fuel you're starving the fire Teba wo eni tó gbé candle yìí dání gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ yẹn ẹ risk assessment yín because there's oxygen present already Ni benye. tí explosion ba shele àbí anything ba shele ó máa generate it. Eh dẹ̀ eh kò dẹ̀ síbẹ̀ ṣe lè starve you know kò síbẹ̀ ṣe lè take away fuel because perfume tí wọ́n spray obìnrin yẹn ó ti represent a fuel tí iná ní iná nídìí láti jó you cannot èèyàn tó gbé kándù dání tó fèsì ọ̀tà tí ó mọ̀ pé òun bọ̀ lẹ́yìn tó dẹ̀ wá mú perfume tó ń spray ẹ̀ sí lára látẹ̀yìn that is perfume you are fueling the fire And fuel fire there is oxygen present torí atẹ́gùn wà and uh, kí ni ìkẹta yẹn heat heat ti wà ńbẹ̀ already iná yẹn ti ń generate heat ó tún wá ti fuel ni ó sì ńbẹ̀ ìwọ fún wa tún wá fuel fire so those are the the three elements the three molecules the three radicals Ti iná need láti explode Ti iná need láti escalate ó ti wà present níbẹ̀ yẹn tó bá wá ṣẹlẹ̀ tán tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ wá níṣe bọ́ ọlọ́run lẹ́ ọlọ́run ò rán yín iṣẹ́ go and read about fire ẹ lọ kà nǹkan tí fire need láti escalate element of fire stage one fire stage two fire àwọn fire kọ̀ọ̀kan tiẹ̀ wà tó jẹ́ wípé omi ò lè pa tó jẹ́ wípé ò lè lómi maybe class A fire àwọn material fire lomi máa lè pa but when you look at around the church yẹn àwọn àwọn àwọn stage C stage B fire nǹkan wà ń bẹ àwọn nǹkan tó máa kọ stage B stage C wà ń tó jẹ́ pé you will need BCF tẹ́ máa fi pa iná as in BCF or fire extinguisher tẹ́m lè fi pa iná mo dẹ̀ lè bẹ́ẹ̀ tiẹ̀ hundred and twenty percent pé kò sí fire extinguisher nínú chọ́ọ̀chì yẹn and ẹ̀dẹ̀ ń ṣe nǹkan tó lè tó lè generate tó lè cause stage two fire I mean stage two stage three fire because perfume is a flammable liquid ó contain alcohol even flammable liquid to bá store ẹ̀ síbì kan lásán láì jẹ́ wípé o store ẹ̀ síbì kan tó tó jẹ́ heat tí heat wà ń bẹ̀ ó explode let alone to jẹ́ wípé o expose ẹ̀ sí heat o, o jẹ́ kó serve as a fuel láti láti jẹ́ kí fire escalate three molecules three radicals oxygen oxygen fuel and heat gbogbo ẹ̀ ti wa present níbẹ̀ yẹn oxygen wà present heat wà present because iná yẹn generate iná candle yẹn generate heat èyí tí wàá gbé fuel wá which is the the perfume ten spray ọmọ obìnrin yẹn tó bá explode níbẹ̀ yẹn báwo lẹ ṣe fẹ́ kọ̀ bẹ̀ ṣe máa ní ọlọ́run Mósè kò gbàdúrà yẹn ni do your risk assessment do your risk assessment perfume is a, is a flammable liquid even when perfume is exposed to a spark lásán ó lè explode kó di wàhálà ńlá tẹ bá store ẹ̀ síbi tó tó gbóná jù ó lè explode let alone naked fire tẹ bá ń travel ẹ rí pé perfume ti wọn nígbà ju seventy five percent ní ìtẹ́tí sí seventy eh, five mil ìtẹ́tí sí wọ́n dẹ̀ fún yín ní nylon tẹ máa sí ilẹ̀ mọ́ tẹ bá wá lọ rà ní duty free ẹ lè lára as much as ẹ bá fẹ́ bọ̀ wọ́n mọ̀ kó wà sí òde ẹ̀ tí ì open ẹ̀ but perfume tẹ́tí expose ẹni tó dẹ̀ tó ń káyà ó fèsì ọ̀tà ó gbé kánù dání kò tiẹ̀ mọ̀ pé ń ṣe sẹ́yìn òun nígbà tó bá explode number one tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ gbàm tó bá ṣẹlẹ̀ gbàm ẹ rí wípé èèyàn kọ́kọ́ máa wà blank ò ní mọ̀ nǹkan tó ṣe time tó fi wà blank ẹ anything lè ṣẹlẹ̀ òun ló fi dàbí pé tí iná bá ń jó wọn ò kí ń fi ilẹ̀ báyìí torí tó bá ṣe báyìí o lè lọ grab ẹ wọn máa ń fi ẹ̀yìn ọwọ́ fi ilẹ̀ tó bá fẹ́ fi bí iná yẹn bí ìtì ṣe tó ni so ẹ jẹ́ ká máa ṣe risk assessment wa àwọn nǹkan kan wà tí ò kan ọlọ́run you cannot be spraying perfume nobody has asked you not to spray perfume gẹ́gẹ́ bí aládùra or anything but take it away from a naked fire or ibi tó bá ní it ẹ spray ẹ ṣe in a very safe way in a safe manner ẹ jẹ́ ká fi ọpọlọ àti sẹ́ǹsì ṣe ẹ má jẹ́ ká ṣe bíi pé ọlọ́run lẹ̀ ń ṣe sí kò sí ìtòkan ọlọ́run nínú gbogbo yẹn safety when you don do your thing ko go carry out your risk assessment kó dẹ̀ ṣe nǹkan health and safety kó kọ́ lóhun téèyàn bá kú ó kúkú gífà ni wọn ò lè fi wọn ò lè fi ra ọlọ́run lára because ó ti àwọn ó ti wà lákọọ́lẹ̀ you go and read perfume is is a flammable liquid and is under stage three hazard three under hazard three ni perfume wa, and it's not even under stage one fire because stage one fire tó bá lè ṣẹlẹ̀ bóyá iná tí iná tẹ lè fi omi omi coffee nǹkan kan tẹ lè fi pa bí àwọn material fire but when it comes to bí àbí stage two stage three fire àwọn electrical fire àwọn fire to invo. àǹtí ẹni tí bá ṣẹlẹ̀ nínú church yẹn stage three ó mama, ma stage two stage three fire there ẹ because ẹni àwọn electronics ń bẹ bóyá bí mic bóyá gbogbo ẹ ẹni ń bẹ ẹni àwọn àwọn wires ẹni ń bẹ so kò ṣe gbogbo ẹ̀ lẹ́ lè fi omi pa and i can bet it pé ẹ ní ẹ lè má ní even some fire extinguisher you cannot àwọn bóyá bíi bcf ló jẹ́ general kíní tẹ́ lè fi pa gbogbo iná but àwọn àwọn even bcf wà tẹ́ pé tẹ́ bá fi tẹ́ bá lò sórí material fire ẹ máa tún ní láti damp ni torí pé ó lágbára jù fún material fire but generally ẹ lè lo bcf fún gbogbo nǹkan but water glycol eh, or anything water cannot be used on all fire ẹ jẹ́ ká máa lo ọpọlọ wa ẹni tó dẹ̀ dúró náà ó kọ̀ yẹn ni if anything happens akọ́kọ́ blank onímọ̀bi tó ń lọ and <laughs> ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa gbogbo ẹ̀yin olùṣọ́ ẹ̀yin wòlíì ẹ̀yin aríran ẹ̀yin alálà please don't use your perfume don't use your sosorobia don't use your misperis with Uh, uh, uh, around a naked fire because it contained alcohol. And alcohol is dangerous. Alcohol can cause explosion. Uh, I mean, explosion. Tó bá tẹ́ bá expose pẹ̀lú naked fire. And you know, ẹgbẹ́sẹ̀ orí yín, fire need the three elements, molecules or three radicals láti láti láti escalate or láti which is oxygen, fuel and uh, heat. when you take away the oxygen you're you're smothering the fire like tẹ́ bá tẹ́ bá cover You know tẹ́ lè kọ nínú bóyá no confined with ẹ cover ẹ eh? ò oxygen ẹ eh, smooth fire nìyẹn eh. when you take away the heat you're cooling the fire when you take away the fuel you're starving the we are starving the fire but gbogbo nǹkan tí mò ń sọ ló present like ni bi ẹ jọ ẹ jẹ́ ká rọra ṣe ọlọ́run ò rán wa stupido. do your risk assessment and health and safety is important. Eku kú déédéé wòyí o.